Ah, ṣé fíúdà dá ń polówó rè. òun ah! rè o. èkó tàtú mi ò ṣe o. ó ṣò. jésù ya tàtú jésù ya tàtú tàtú ya tàtú o. ọ máa ń zoom ẹ. mo láì gan náà ń ṣe o. ọjà ẹ tó bá jẹ. fíúdà tó lò tí rẹ́ẹ̀dì wà nù ọ̀kọ́lọ́kọ́lọ́ yẹn lọ́rọ́ tó ṣe o tàtú yẹn. Ah! èwo lẹ̀ ń kọ́lé bá àánú. ẹ ti ní magi jù magi ti pọ̀ jù. ẹ má wọ̀ ẹ fi ẹ̀ náà sí. ẹ kámẹ́rà lóko bẹ́ǹsì inú bẹ́ǹsì láwa yìí. this is ẹ̀yin lè ra pátá o pátá ju pátá lọ o this is pátá ńlá o pátá ńlá rèé o owó lọ fẹ́ ra pátá ńlá before you can use pátá o máa lọ fà ah. tẹ́ẹ̀bà tí ní nǹkan tẹ fẹ́ ọ́fà wa ó sì ní láìlọ́ọ̀nù ó fà o láìlọ́ọ̀nù àwọn mọ́tò kan wà tó kọ́ máa ń pampasì ẹ̀ wọ́n pampasì eléyìí o <laughs> bó ṣe dé nìyẹn o sábẹ́ ni bó ṣe dé sọ́dọ̀ alábẹ́dé nìyẹn.